إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فمواصلة لما تقدم من الجمعة الماضية من حسن معاشرة النساء أو المرأة ويعنون بها الزوجة فمنها الانبساط لها في النفس والمال وترك المن عليها قال الله تعالى يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر ومن حسن محاشرة النساء ترك الهجر وعدم الغرق في الخصومة وإن كان لابد فلا يجاوز ثلاثة أيام ففي صحيح البخاري ومسلم عن أبي أيوب عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لرجل أن يهجر أخاه فوق ثلاث, ثلاث ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدأ بالسلام ومنها كذلك عن ابن أصل معاشرة النساء قضاء حوائجها المشروعة والتصارع في ذلك وتفقد أحوالها ومواساتها من, مال من ماله ومنها أيضا الإنصاف من النفع عند الخصومة قال الله تعالى إن الله يأمر بالعدل وقال سبحانه وأقسطوا إن الله يحب المقسطين وقال عز وجل إن الله يأمر أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال تعالى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí agbàgbé kò sí ẹnìkan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àfi òun nìkan ṣoṣo àtìgbà pé Muhammad ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ní kí ọlọ́run bá tí ó kẹ́ kí ó gé ará ìjọ àti gbogbo ẹ̀yìn tó wájú ọmọ Islam tó ń jẹ́ a jọ ní ìtẹ̀síwájú lórí sáàmbá lọ tẹ́lẹ̀ nípa mímọ̀ ṣe dáadáa sí àwọn ìyàwó wa nínú ilé nínú ẹ̀ náà ni wípé kéèyàn máa tújúká sí obìnrin kó sì máa fira rẹ̀ lẹ̀ fún kó sì gbà àyè fún obìnrin téèyàn ní nípa ẹ̀mí rẹ̀ ní ẹ̀mí rẹ̀ ní kọ́fà yìí lẹ̀ fún bẹ́ẹ̀ náà ni nínú dúkìá tó ní kọ́tẹ́ra lẹ̀ fún bí ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlábùkún fi ìgbà ààyè fún ọ tó jẹ́kọ́ hàn ní ara ìyàwó rẹ bẹ́ẹ̀ sì ni gbogbo nta bá ń ná lé wọn lórí àgbọ̀dọ̀ máa ṣe lè gún lórí ẹ̀ torí pé gbogbo nta ń ṣe ojúlé tọ́lọ́ọ̀bá alẹ́kẹ́ ọlábùkún lé wa lórí mi nígbà tó bá wá gbé lé wa lórí ta bá ń ṣe gbogbo ṣíṣe yẹn lánàá gbàlá dá lórí ẹ̀ gbogbo nta bá láà ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlábùkún wama bikum min ni'matin famin Allah gbogbo ìrọ̀rà ọlọ́run ìkẹ́ ọlọ́run tọ́lọ́wọ́ bá àlejò ọlá tó bá ṣe fún wa ọlọ́run bá ló ní ṣùgbọ́n lọ́run nípa gba ọ̀dọ́ wa kọjá ni tọ́ba wa rí bẹ́ẹ̀ ó sì yàwó wa ní ọ̀sẹ̀ lómi ni a gbọ́dọ̀ mọ ẹsẹ̀ ìdèjúlé wọn lórí lórí tí a bá fún wọn ntí ọba tó kadúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ntí ọba tó kadúgbìyànjú kọjá kò bójúmu àtúntà bá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí pé kí wọ́n mọ̀mọ́ nánà àpà ọlọ́run bá alẹ́ kí wọ́n láǹsọ̀ fún anukọ̀rọ̀ àyíké yá ayọ̀ lẹ́nu iná àmàlù mo fi ẹ̀yìn tẹ́ ní ìgbàgbọ́ òdodo láàkóso sílù lọ́dà kọ́ ti kún bílẹ̀ mẹ́ni wọlé ádà ìnáwó tẹ́ bá ná tẹ́ fi wójú rí ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ pé kí wọ́n máa bàá ládàá rẹ̀ jẹ́ pẹ̀lú kẹ́ máa ṣe ìrègùn sí ẹni tí ẹ fún ìrègùn yẹn náà ní kẹ́ máa kà á lágọ̀lágọ̀ kẹ́ máa rán létí sínú rẹ̀ ọ̀gá máa bàjẹ́ ìjẹ́kọ̀ alẹ́ kì ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ó kó ìnira bá ń tì í àgbọ̀dọ̀ máa sọ tá a bá fi lè sọ ládàtà ní lórí ẹ̀ ó ti lọ nìyẹn nínú tí máa ń ba iṣẹ́ rí jẹ́ òun náà ni ìrègùn tí ẹ bá ń ṣe lórí ẹnì kejì nígbà tí ẹ bá ti dáadáa fún kódà bí òṣòwò lè yànnà fún tọ́jẹ́ nǹkan mìíràn téèyàn ràn lọ́wọ́ téèyàn wá ń kà á fún tí wọ́n inú ẹ̀ ń bàjẹ́ lórí fún ah, ọmọ gàdí ní láti òun ẹni o àti mẹ́ ti lọ nìyẹn àtúntì gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run á ti rẹ̀ máa wà mi ní ọlọ́run tó lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọba àlejòọlá ló ní tọ́lọ́ ọba àlejòọlá sẹ́yìn bá ń ṣe ìlè gbogbo ayé fífi ọlọ́run ọba àlejòọlá kó mọ̀ ṣe fi yín tó tẹ̀ pé ọlọ́run ọba àlejòọlá náà ni ọlẹ́tọ̀ sí ìlú torí pé òun náà ló pèsè àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlejòọlá sọ pé ẹ̀yin mọ́mìlì òdodo ẹ gbọ́dọ̀ bá sàrà yín jẹ́ pẹ̀lú mímọ̀ ṣe ìlè ọlọ́run wá àkàwé mba ẹ bá ń lórí ọ̀rẹ́ tó bá ta ọ̀dà ẹ̀gẹ́ bí ẹni tó ṣe pé ó náwó nítorí káwọn yóò lè bá àìní ipe náwó nítorí tí a bẹ́ẹ̀ náà ló jẹ́ bẹ́ẹ̀ a náà máa ń ba fẹ́ jẹ́ iṣẹ́ tó bá wọ̀ bẹ́ẹ̀ náà ni ìrègùn náà máa ń ba iṣẹ́ jẹ́ tó fi wojú rí ọlọ́run ọ̀dà ìjẹ́gbẹ́ ń sọ pé ọ̀nà nítorí mi tó ti jẹ́ pé lu ẹni bẹ́ẹ̀ kò ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run balẹ̀kẹ́ ọlá ẹ̀ tó ṣe pé ẹ̀ oní ọ̀sán lẹ́sàn tí ò sì sí ìjọba ìkìyàmù nínú táàbù máa ṣe dáadáa sí àwọn àwọn ìyàwó wa ní ẹlẹ́ẹ̀kejì kútúbà yìí ó náà ní pé kó sì jẹ́ pé àìmọ̀ síjà bá ṣẹlẹ̀ ká má sọ di ìjà tí wọ́n lọ bẹ́ẹ̀ kìí ṣe wọ̀ kìí ṣe ń tọ́jà kìí ṣe mùsùlùmí òdodo lẹ tí ọmọ sọ pé ìjà ní torí ọgbọ́ àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ta wuyewuye apá kan sọ pé ọwọ́ wọn ta ní búra lórí kí n fọlọ́ ń búra

kọ̀wá sí kẹrẹ̀ kẹ́kẹ́ fún kọ̀sáwẹ̀ kẹ́kẹ́ fún kò sí àkọ́rà ìdánwò tó kọ́ ọmọ tọrọ àbójú lọ́dọ̀ ọlọ́run nígbà tó ọba yìí ṣe ọlọ́ọ̀ba lè fi ọlá yọ sàmójúkò fún ọ. a gbọ́dọ̀ jẹ́ pé kíjà wa mọ pẹ́lẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé ìdánwò wa fẹ́ kọjá ọjọ́ kan kọ̀wọ̀dọ̀ kọjá ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ tó wà nù hadith Ànábì sallallahu alaihi wasallam tó wà nù sọ̀rọ̀ sọ̀rọ̀ Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Ayyub al-Ansari ọsọ ikú òtítọ́ ọlọ́sọ̀lọ́lá àlùsọ́lá sọ pé kọ̀lẹ́tọ̀ fún mùsùlùmí kan kọ̀lẹ́tọ̀ fún kẹta nínú mùsùlùmí kọ́ máa ọmọ ìyá rẹ̀ lódì kọjá ọjọ́ òru mẹ́ta táwọn méjèèjì ọwọ́ apàdé tẹ́lẹ̀ ọgbà nàbòmí iná wa gbà nàbòmí ẹ̀ńtọ́ wa lóore jù nínú àwọn méjèèjì náà lẹ́ńtọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú sálámà so agbọ́dọ̀ gbọ́ wà yìí pàtàkì jùlọ àwọn obìnrin tó rí tìrìtì ìṣesí ń bẹ fún wọn dánilú ọ̀sálà láàrin ọ̀sálà ń sọ́n bí níbi ìparí àdéhùn ní pé ẹni tó lórí ìwájú ọlọ́run tí ó gbàlá dájú ìwájú ọlọ́run lẹ́ńbà kọ́kọ́ dà níyàn kíjà ọ parí tọwọ́ fi sálámà sí kíjà ò lè bá parí kìí ṣe ìkíni kíjà ìpè wọn náà mọ̀ ìpè kìí ṣe ìkí píparí ìjà ọkọ̀ lọ́dọ̀ àwọn obìnrin sáà má lè ìkí ìsọlẹ́nu kọ̀fẹ́ kíjà ọ parí ṣùgbọ́n kálíbà àwòtó yọ sálámà sí yọ sàn sí sálámà salamu la san so sálámà salamu ìlú kábẹ̀rù ọlọ́run sálámà ìdóde pé ojú nǹkan mú ọkàn fẹ́ fi ti sọ lẹ́nu kú ìyún kọ́lá ànẹ́gbà sálámà sọ sálámà tí ó wá láti inú rẹ̀ pé so inú sí sínú àṣà yorùbá nígbàdí ẹ̀bá sálámà sí ní dáadáa lẹ di o èèyàn bọ̀rọ̀ nù láti mọ̀ tí kò sí dà ṣùgbọ́n asàlámù àlékún ó tó di agbọ̀nà bòmí lọ ẹ̀tọ́ wá ríra asàlámù àlékún kò sí ọ̀rọ̀ mi mọ̀ ó tó di gbọ̀nà bòmí lọ ọwá lòun ti islam islam bọ̀hùn islam tara rẹ̀ lòun jẹun kìí ṣe bí islam mú wa tani sọ sálàm sọ pé ẹni tó lóore jù ní àwọn méjèèjì níwájú ọlọ́run níwájú ọlọ́run tí ó gbàlá dájú òun náà lẹ́tọ́ sí pé ọkọ̀ bẹ̀rẹ̀ salama, sálámà yìí pé torí pé ìtumọ̀ sálámà ni pé kò sí ewu kankan fún ọlọ́dọ̀ mi ìtumọ̀ sálámà bí so asalaamu aleykum yanni sẹlẹm sami kún lè ṣá ọlọ́run ọlọ́ àkó mi gbogbo aburú ìtumọ̀ sálámà nù so nígbà tá a bá tó wá gbẹlẹ́ nu mùsùlùmí kó dàbí ẹ tí ọmọ tó mùsùlùmí lọ asalaamu aleykum inú ọkọ̀ ọdún náà pé a ah, àti mùsùlùmí ìgbà ẹni yìí kò lè pàdé dé kó tó wá sí ní ìgbà ẹjọ́ sálámà sí mi bẹ́ẹ̀ náà ni ìlòpọ̀ wa nù lé kámọ̀ sí sálámà sọ lẹ́nu sí ọkọ wa àbí obìnrin kejì àbí obìnrin kẹta bí wọn bá ti wà nù lé sálámà sọ lẹ́nu òsì ládàlú yẹn ọlọ́run rí àníyàn wa sálámà síjà parí kọ́mọ́ síjà mọ́ oná ní ìsìlámù fẹ́ nínú ṣíṣe dáadáa sí àwọn ìyàwó wa tíṣẹ̀rí àmúwá ẹlẹ́ẹ̀kẹta ní kútúbà yìí òun náà ní pé ká máa bí yá bùkátà àwọn obìnrin èyí tó bá bá ṣẹlẹ̀ àmú èyí tí ọba ti bá ṣẹlẹ̀ àmú ọlọ́ọ̀bà lè gbọ́ láwọn ọ̀ràn wa tí o káṣí wà ti fún ọ ní pé ilé bùkátà tó ń bẹ́ ìtọ́ bá ṣẹlẹ̀ àmú èyí tó bá ṣẹlẹ̀ àmú òun náà ní ká máa bá wọn bí yá bùkátà rẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ ra nǹkan ní tọ́jú halal ká gbé wọn lọ bẹ̀ tígbà yìí bá wọ́n fẹ́ lọ kí fámìlì wọn ni lọ́nà tó gbàdá tí ò síbi ti náà mẹ́ tí èsì fámìlì tí ó tún wá tí ó dé bẹ̀ tán tí ó délé tí ó tún wá yí padà títí sí ọjà rò ká fún wọn lọ lórí ẹ̀ ká gbé wọn lọ ká gbé wọn bọ̀ àbí á tẹ̀lé wọn lọ àbí á fún wọn láàyè lọ àwọn tíkẹ́ yà ń fẹ́rẹ̀ ṣùgbọ́n bùkátà ètò ṣe pé kọ̀ bá tẹ̀lé àmú òde túná ọmọ ìyàwó ìdílé lóríṣiríṣi bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn èèyàn tí ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n lè wọ́n rọrùn sí káwá pé ayọ̀ ń dábú lọ rú nǹkan báwọn àìdá aláṣẹ wò torí pé àwọn mọ̀láìkà gbogbo ẹni tó bá wà ń bẹ̀ pátá wọn kọ ipe wọn wà ń bẹ̀ o ibi tí wọn ti mú sí bí ọba ti ẹ̀ mú mọ̀láìkà rẹ̀ lọ́rọ̀ tí ò mú ṣùgbọ́n tó wà lórí ìjókòó bí ìbàjẹ́ yẹn wọ́n kọ òun náà síbẹ̀ bọ́bà mi ìjókòó bàjẹ́ òde tó ṣe pé òògùn làwọn obìnrin wà wọ́n láwọn fẹ́ ti máa rí jùlọ họ́ọ̀lù wọ́n ti di bìkí náà ọlọ́run jẹ́ Islam ó dìde tọ́jà pé ẹjí jẹ́ ń borí tẹ́lẹ̀ yọ ọ̀pọ̀ ti ẹ̀sọ̀ borun dàbí borí ìsọlẹ́nu náà wọ́n wá nínú wọ́n wá wọ́n kí ó lè mùsùlùmí náà wọ́n a ti àbúrúgbà àbáwà àbúrúgbòtò tó tó pé àwọn náà wà nílùú pẹ̀lú wọn dàrú mọ́ra wọn ẹlẹ́ àtúgbòjú tó bẹ̀sẹ̀ olóòtú bẹ́ẹ̀ ń pariwo tí a ti tí a ti ń lùlù tí a ti ń dó ẹ wà nígbà jẹ́ pé fámìlì òun ìwà àti fámìlì náà lẹ́jọ́ kóra yín ń rẹ ti ó dìde ó sì máa lọ pé kí n tọ́ ẹ tó nígbà tí wòye ṣe mú síbi èyí tó sọ́ọ́ ìbò fasad èyí tí ti ń ran ìbàjẹ́ lọ́wọ́ nígbà tó ọba wa jẹ́ oníbàjẹ́ tí ọ̀dà òmùsí ọ̀ọ̀kọrin gbogbo ẹ̀ àgó kan náà lẹ́jọ́ wọ̀ orí kan ààyè kan náà lẹ́jọ́ wà lórí olè pọ̀ mẹ́ẹ̀ kí wọ́n lè mọ̀ pé èrò wá a ìnáwó fámìlì rẹ̀ wọn náà ti ló máa jẹ́ àmàlà ẹ̀kọ́ ọkọ̀ ọlẹ̀ so ti ń tẹ̀lẹ̀ bí ó ti pọ̀ jù kọ́lọ̀ kọjá sànú wa èyí tó bá dáa nínú ọba bá àmú agbọ́dọ̀ kọ́lọ̀ ọba ẹ máa kúra lọ lórí dáadáa kíke àti tó bá jẹ́ ìbẹ̀rù ọlọ́run lọ lórí tó bá jẹ́ ìyapa ọlọ́run àti tó ìbàjẹ́ nínú táà ṣe dáadáa táwọn obìnrin wa bí a lè sọ ọ̀rọ̀ a lè ṣe déédéé nígbà tí láàrin àwọn sáìdì obe ọlẹ sẹ̀rí àgbọn àti ọlẹ ọwọ́ sẹ̀rí àwọn làbẹ́ máa gbóǹdò wípé ajàre ajàre ajàre bá ìgbà bá jàre kámọ́kọ̀já àlà ìgbà táwọn náà bá jàre ẹjá mọ̀ fún wọn ìtí ń jẹ́ kí èèyàn ti dáadáa pẹ̀lú obìnrin yẹn kọ́kọ́ wá dúró gbogbo ògbà nígbà tó fa tọ́jọ́ ibi ọkùnrin lé lórí obìnrin àrùjá lè kọ̀ wà mọ́nà àrà nílà nígbà wá olórí tí olórí rẹ̀ wọn kọ ọmọ ti kọ́ ọmọ ti déédé bí ọ̀rọ̀ sísọ ni àbí ọmọ ti àbùsù ọmọ rẹ̀ jẹ́ ni sallallahu ṣe oní níyàwó ó sì ṣe ìgbà tí àti bá èyí ọmọ bá ti tọ́ba ti ṣẹlẹ̀ dọ́dọ̀ rẹ̀ ìtìgbà fọlọ́ kò sí tó burú pé kí yóò fi sọ́ọ̀rì náà bínú inú tí ẹni òdùn pé ọkọ̀ òun èsè bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlejòọlá ọ̀sọ̀ yìí pé ìnàlá yá àmúrùbẹ̀lẹ̀ àádùn káti déédéé ẹnu àti ọlọ́ọ̀ni ọlọ́ọ̀nkọ̀ alẹ́ àtìgbà gbọ́dọ̀ mọ̀ ṣe wà á pẹ̀tù ìnàlá ìgbòlùmọ́kùtì ẹ máa ṣe déédéé ọlọ́ọ̀bà àlejòọlá ọmọ nífẹ̀ẹ́ ẹ̀ tọba afẹ́kí ọlọ́ọ̀bà àlejò ọlá kó nífẹ̀ẹ́ ètò gbogbo nǹkan lọ́lọ́mọ nífẹ̀ẹ́ ntọ́ba da lọ́lọ́mọ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà sì ni ẹ̀ńtọ́ da lọ́lọ́ọ̀bà àlejò ò nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n náà bá ń ju pé máa ti déédé lọ kọ́ ti wá ń déédé inú náà pé iná sókè kódà ọlọ́run bá àlejò lápò sọ fún wa láàyè mí ipe inna Allah ya'murukum an tu'addul amanati ila ahliha ọlọ́run máa ń parí láfẹ̀ ipe tó bá jẹ́ nǹkan fọkàn tán ẹ máa falẹ̀ àwọn tó ní lọ́wọ́ ẹ má ti jàmbá yìí wa idha hakamtum bayna an-nasi an tahkumu ti dájọ́ ọjẹ́ ìyàwó rẹ̀ ni ọjẹ́ lómi ni ó kéré mẹ́sì ẹ̀sọ́ wípé ọ̀rọ̀ tá a jù fẹ́ sọ yìí èmi mọ̀ jẹ̀bi o ó kéré ìmọ̀ ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ńtọ́ bẹ̀rù ọlọ́run yóò bẹ̀rẹ̀ àwọn aláàjẹ́ sọ mi gan mọ́ mọ́ fún mọ́ jẹ̀bi o kẹ́yìn pé nǹkan wọn tètè yá ó kéré ní ẹjọ́ wọn ti bẹ́ẹ̀ kálukọ́ máa dúró lórí pé olùjàre ni olùjàre ìjọba ti wá ń dúró pé ìwọ lọ jàre kẹ́ẹ̀mọ̀ pé Islam ti kọ́ wáyé pé ẹ̀sẹ̀ yọkan péré ó ṣòro pé yàn dáa ó ṣòro ká pé nígbà tó fẹ́ dẹ́sẹ̀ o kò wá ju ẹyẹ kan lọ torí pé àwọn ẹsẹ̀ yẹn bí okun tẹ̀síbá ni tọ́ba lè já báyìí yọ máa yọ bọ́rọ́bọ́rọ́ tẹ̀lé ra wọn ni tọ́ba ti lè dákẹ́ ẹ̀yọ kan ìní yóò ti sáré pọ̀ mọ́ tó ti kọ́ nígbà tọ́ba ti wò ní dáadáa yóò ti gbé ju ìrìn ẹ̀ta ojú mẹ́rin bẹ́ẹ̀ ti máa ń nìyẹn tọ́ba ní kò burú oúnjẹ olóúnjẹ rè tó gbé kí ló gbé fún gbígbé tó gbé ẹ̀sẹ̀ kan jíjẹ tó jẹ́ ẹ̀ṣẹ̀ kan wọ́n tún lè bí ọkùnrin sọ fún ọkọ ẹ̀ṣẹ̀ mi o tó wá mọ̀mọ́ lọ fi abọ́ rẹ̀ pamọ́ kí wọ́n mẹ́lẹ̀ tètè rí nígbà ìjọ̀dọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ mi ìfúnnú wọ́n tún mọ́ dààmú ẹ̀bùn tí ń tò tẹ̀lé ra wọn ṣùgbọ́n àtọ́wà ti di wípé ọ̀fẹ́ àdínìtì kọ́ jẹ̀bi ó di wípé ọmọ wa parọ́ ọmọ títì ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́nà tó fẹ́ kí gbogbo àtúntò tó ń tẹ̀yẹ àtẹ̀jọ́ ń tẹ̀yẹ gbogbo ẹ̀ náà mọ̀láìkà gbọ́lẹ̀ at long run àwọn tí wọ́n gbọ́rọ̀ bí wọ́n lè wá dá ọ ní ààrẹ ṣùgbọ́n ààrẹ òun lọ́dọ̀ ní ìdílé ayé ìnìgbègbè lálẹ́ ìyá wọn ní ọ̀dọ̀ tọ́lọ́ tínú rẹ bá dùn bẹ̀ ẹ́ ọlọ́dún ọgbọ́n dálárì ọ̀sán rẹ jẹ ọlọ́mọ ẹni tí ọjà rẹ yóò tún ìdájọ́ rẹ yóò tún dálárì ìyá wọn yóò mọ̀ fún bílẹ̀ sàrà rẹ ọjọ́ ń bọ̀ ẹ̀kọ́ gbogbo ń tọ́pa mọ́ pátá ọ̀nà ọba àlùfẹ́lá yóò yanjú ẹ̀ yóò tú jáde gbogbo ń tọ́pa mọ́ bí ọ̀rọ̀ ṣùkà ní ìbẹ̀rù ọlọ́run lórí àwọn obìnrin yìí ibi tá a bá ti jẹ̀bi kámọ̀ fa jẹ̀bi ibi tá a bá ti jàre kámọ̀ fi àṣejù lórí àrè tá a jẹ ọ̀nà ọba àlùfẹ́lá sọ pé wáyé dá àkàǹtò bẹ́ẹ̀ gbàtí náà bàbá ìpè láǹfààní láti lórí pé kẹ ẹ máa ṣèdájọ́ ẹ máa ṣèdájọ́ pẹ̀lú déédéé láàrin àwọn èèyàn iná iná láha ní iná ya ìfòkò mbẹ ntọ́lọ̀ ọba ayé láti ẹ̀sìn yìí tó mọ̀ bá pọ̀ ní àǹfààní tọ́pọ̀ lẹ́rù bẹ́ẹ̀ iná láha káàdì sẹ́mi àǹdọ̀sì yàrá ọlọ́ọ̀bà àlejò ọlá ọgbà gbogbo ntẹ́ wí o ó sì ní gbogbo ntẹ́ ìfẹ́ ọlọ́run tó ń sọ láyé mi fi wàlá yẹ́dìrì máa ń nàkùn ṣáná àrùn káwọn mi àlà àlà tàdílò ìdílò àkàràbùlẹ̀ tẹ́kọ̀wá iná láha kàbírùn bímọ tààmàlú ọlọ́run ní ìkórìíra tẹ́ ẹ bá ní sáwọn èèyàn kan nítorí ìjẹta tí wọ́n ti sí òògùn mọ́ yín nú ó sì tún fi hàn sí tí ọ̀la ọdọ̀ lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ ní ìlọ́wọ́ adélẹ̀ kìí sì ń tẹ́ ń bínú sí kìí sì ń tẹ́ kórìíra rẹ̀ ọlọ́run wà láàyè jírí mọ́nà fún ṣáná àánú káwọ́lé àlá tàbí ìkórìíra tẹ́ ẹ bá ní sáwọn èèyàn kan torí ìjẹta kan ẹ mẹ́jọ kọ́ wá sọ ẹ̀yìn náà dẹ́lẹ́sẹ̀ tẹ́ẹ̀ fi wá ní rí déédéé ṣe níbi nǹkan ní ìtọ̀sẹ̀lẹ̀ ẹ̀wù tó tóbi ọlọ́run ọjọ́ ìyàwó ni ọjọ́ ọmọ ni ọjọ́ fámìlì ni kódà kó jẹ́ ẹntì èsè mùsùlùmí ẹntì èsè mùsùlùmí tó ti gbajúmọ̀ pé àìdá ní máa ń ṣe tí gbogbo yìí ti ń wá sí ọwọ́ akọjá lẹ́gbẹ̀ẹ́ ọmọ kan kò tọ́ọ̀tì ọmọ yẹn ọmọ mi ẹ̀rú bà lábọ̀ rẹ̀ bá bọ́ọ̀lẹ̀ ló jẹ́ bá dànù ní ọ̀wá mi ìgbéǹgbà tó ti mọ̀ pé wọ́n ti agbóhùn wá wọn náà ti di pé ìdẹ̀rù lọ́ba ọmọ yẹn èyí pé ó dọ́bẹ̀ rárá wàlá yìí ti nìmọ̀ nínú fún ṣáná àánú ọ̀rẹ́ àlá àlá tààdì ìkórìíra tẹ́ ẹ ti ní fáwọn èèyàn nítorí nǹkan kan tí ọ̀dà ti ń ṣe ẹ mẹ́jọ wá ti ní lọ́kùnrin kan lọ́bí kẹ́yìn náà tún wá di ẹlẹ́sẹ̀ látara wọn o tọ́wọ́ jẹ́ pé ẹ̀wà ní ti déédé níbi tó ń dẹ́kọ̀ọ́ sí kẹ̀ ti déédé bẹ̀ ṣùgbẹ́ náà ni obìnrin obìnrin ní ọ̀sẹ̀ ọkùnrin yọba bí wọ́n kọ́ lẹ̀ tọmọtọmọ subhanallah tí mùsùlùmí rẹ̀ ní sọ̀rọ̀ rọ̀ àkọ́kọ́ ọkàn jẹnu rẹ̀ yà nínú islam ó lè kọ́ ọkọ̀ lẹ́lẹ̀ tọmọtọmọ nínú kọjọmọ rẹ̀ nínú kọmọjọmọ rẹ̀ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ yà látọ̀dọ̀ báyìí yà tó bá jẹ́ pápá àtẹ̀lẹ́ ìdí padà títẹ̀rẹ̀ bá ti dilẹ̀ tọmọ rẹ̀ ní òdídó lórí yí padà ànábì ọ̀sọ́lọ̀ láàrin ọ̀fẹ́ sọ fún àìkẹ́ àyíwọ́lá bí lè fèrè àṣọ́lẹ̀ àhàzẹ́rẹ́ ẹ̀jọ́ ẹni tó bá tó ìdí lórí ìyàwó ńlọ́lọ́mọ́

gbogbo tó ti wá ń ṣe tó ti tí èkó ń pè sí ọkọ lẹ́yìn gbogbo ẹ̀ wá ń bí ó lájẹ pé ọmọ sẹ́yàwó ni kò dúró láti jọ ti sí èbí mọ́ ọlọ́run bá lè ká lọ́mọdọ́gba wọn. ṣùgbọ́n ìlànà ṣẹ̀ríà ìníkọ́ ọ̀tọ̀ tọ́ba wọ ọlọ́run tani ọ̀yìn olùgbọ́ bẹ̀ tani olùgbọ́ gbọ́ kájọ torí ìtọ́lọ́run kọjá pé a ní kọjá àlà àtọ́lọ́run nípa pé ta bá ń ṣe ìdájọ́ láàrin àwa àti àwọn ìyàwó yìí hádà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam salamu ala rasulihi mustafa wa alihi wa sahbihi wa man bi athari istafa amma ba'd fa ayyuha al kiram فمواصلة لما مضى من حسن معاشرة النساء مراعاة أدب اللسان بأن تحدثها بما تحبه في وقت نشاطها بسماع ذلك بادلا لها النصيحة بما فيه صلاحها مسقطا من كلامك ما تكره هي ومنها أيضا دوام معاهدتها فلا يتغير أو يتغيب عنها فلا فلا يتغير أو يتغيب عنها أو عن أولادها إذا حدث له غنى ومنها السعي في اتخ... في, اتخ... في اتحاد المعتقد في أهم قواعد الحياة الدين والعقيدة والعبادة والدعوة والانتماء في الدعوة الإسلامية فلا يعاشر من تخالفه في اعتقاده وتعليمه وتعليمها الأدب والسنة وحملها على الطاعة ومنها مراقبة ود المرأة ومناظرتها على ود أهل البر والتقوى والعفاف ومنها الامتناع عن مطالبتها بالطاعة في معصية الله أو مخالفة كتاب أو سنة ومنها مساعدتها على حسن التعامل مع والديها وما يمكن أن يستفيد منهما وما يحذر وعلى إكرام ضيفها والحذر من إهانتها أمام الضيف ومراعاة عدم النظر وإظهارها التلذذ بحديثها ومحادثتها ومنها مراعاة أدب اليد أدب اليد ومنها لمسها تلذذها وبسط وبسطها وبسط يدها لها بالبر وتسليم البر إليها بيده وهو أحسن من الحاجة إليها بواسطة ومنها الشعور بأن الله تعالى يجازيك على ما تفعل معها من خير أو شر قال الله تعالى يا أيها يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتصبروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti fún ànábìwá Muhammad kí ọlọ́run bá tó kẹ́ tí ó di àtàwọn ará lórí àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn ó tó wá sí ọ̀bẹ Islam tó jẹ́ gbòǹde ẹ̀yìn ẹrúsìn ọlọ́run nínú káàkiri dáadáa sí àwọn ìyẹ̀wò wa òun náà ní ká máa sọ ẹ̀kọ́ tí ń bẹ ń bi àwọn ọjọ́ ìlú pàtàkì àwọn àwọn àtàlù ìlú òkè ọlọ́run ni ọ̀rọ̀ táà ń sọ jáde nínú àwọn ọlọ́run ni àgbọ̀dọ̀ wa máa fi kófù bàbá ẹnì kejì kọjá ìgbà míì mẹ́tọ́ yẹ pé ọ̀rọ̀ tí èèyàn sọ jáde yóò burú ju fún owó kóbi fún yàn lọ ẹ̀tọ́ ọba kóbi fún tọ̀nà lọ́rẹ́ ẹ̀ta irú rẹ̀ ó lè wà fún bí wákàtí tẹ wákàtí méjì ó sì gbàgbé ẹ̀tọ́ ọba lò lọ́kọ̀ pé ọ̀dà bó tó gún ọdún lónìí tó bá rántí bí ẹ̀rọ ìgbàgbé ká máa ṣàkíyèsí ara lórí tá a sọ jáde pẹ̀lú fámìlì wa àti pẹ̀lú àwọn èèyàn torí pé gbogbo ìgbà tí iná ẹni bá ń bàjẹ́ tó yẹ kó fi sọ̀rọ̀ gbogbo náà ní ọ̀rọ̀ rẹ̀ ó ti jẹ́ kó gbogbo nǹkan á ti rò bó tó ṣe rò nínú rẹ̀ bàjẹ́ ọ̀nà tó ń sọ bẹ́ẹ̀ lómi ibi abẹ́ ìwà ni tọkùnrin tó sọ sí bẹ́ẹ̀ ni obìnrin tó yẹ àwọn ni kọlọ ń dáàbò fọ́ máa kọ́ wa wọ́n ṣe ìta bá kù sí kọ́lọ̀ máa ṣe àmójútó fún wa. nínú sáàbù máa ti dáadáa tí wọn náà ní gbé gbogbo ìgbà ká máa bá wọn sábà ká máa máa jìnà sí wọn ó lè ní tí wọn ń rò lọ́kàn nígbà tó bá pé jẹun ojú sọ tí ọba sì rí sọ yọ máa sọ jáde inú fámìlì ibi ìta sùkà máa bá wọn bá sábà káwọn máa ta tètè sí wọn ẹnitọ́nà bá ṣe ọ̀rọ̀ fún kọ́ máa ta tètè sí àwọn ìyàwó rẹ̀ nínú káàdì máa ṣe dáadáa sí wọn òun náà ní gbogbo pé ti ń bẹ lọ́kàn wa ní ń bẹ lọ́kàn wọn nípa ìsìn ọlọ́run tó bá wàhálà ni ọkùnrin lè máa ṣe dáadáa sóbì láwọn ojú kan kóbìnrin náà kọ́ máa ti dáadáa sọ́kọ rẹ̀ lọ́nà ojú kan lórí ìlú ṣùgbọ́n tí ń bẹ lọ́kàn kálukú ọwọ́ ajá pẹ̀lúra wọn fìtínà ní ọmọ bí ìwọ tó ní dídì ẹbọ rárá èdè ẹfẹ gbọ ìyàwó rẹ wọrí ìyẹn bá ti pèsè báyìí yọ lọ fún ọdún wọn ní ìkẹrin wọn ṣe ń bẹ àtẹgbọ àti gbogbo ẹ ọ̀rọ̀ ọmọ dàrú bẹ́ẹ̀ náà sì ni ìwọ tó ti gbé èyí ti ọlọ́rọ̀ pọ̀ tọ́jẹ́ pé ọlọ́rọ̀ ọ̀pọ̀ lọ́lọ́fẹ́ pẹ́ẹ́rẹ́pẹ́ ni tí ọ̀tọ̀ bá ti bá jókòó inú rẹ̀ mẹ́dùn àbíkọ́tà máa kàwé léra wọn bóò ló ṣe kọ̀ǹtó rẹ̀ tí ìṣọ̀rọ̀ ọkọ̀ wọ́n fi dé kù tí ó fi máa bẹ̀rù aburú tí ń bẹ ibi ọ̀rọ̀ ọkọ̀ tó fi máa nù ú. àdì ọkàn tá a bá nílẹ̀ mi ọjọ́ ohun tó ṣe pàtàkì láti pé ká sì ti yẹ̀dù lórí pé irú ti ń bẹ lọ́kàn wa ń dáadáa ọmọ wa lọ́kàn ìyàwó wa náà. kọ̀wá ti gbé bẹ̀ ìtẹ́lẹ̀ yóò ọ̀rọ̀ náà lè ní torí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ wa tá ń sọ ìkọjẹ́ pọ̀ nínú tá a ṣe dáadáa sí wọn òun náà ní ká máa àwọn tí bá nífẹ̀ẹ́ ìyàwó wa táwọn náà máa nífẹ̀ẹ́ sí wọn ṣùgbọ́n kọ́ wà lórí ìtẹ̀lé ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ nínú dáadáa sí wọn a gbọ́dọ̀ jẹ́ pé a máa wá lọ́dọ̀ wọn tí ó fi yàpá gọlọ́ a wà á kàtí pé àwa ni àbíjálù kọ̀wọ̀ àmúna alẹ́ nìta àsìkò hayi àìsúmọ́mì wọ́n ti gba ọlọ́run lásìkò rẹ̀ bọ́bá bẹ́rù ìwọ àbá ìbẹ̀wò ọlọ́run ní dáadáa lọ́mọ̀tò ọtún tí wọ́n náà ya àbẹ̀wò ọlọ́run èyí pé kọ́ wá bí kọ́ fárígá àsìkò tí wọ́n bá ti fún tọ́jẹ́ pé yóò ju gbèsè máyà lọ́rùn kí n ti gba náà lọ́ mọ́gírídì àsìkò rẹ̀ fún kìsà jòdì yẹn kó ọ̀fẹ́ fún obì àsùbá àti àsùbá àti kọjá kọ́kàn lọ mọ́sálásí àjọgbọ́n yàrá ẹ̀kọ́ fún òun ti súnmọ́ láti yọ ìgbà náà lọ́wọ́ lára rẹ̀ yá tí ó ti sùúrù inú àwẹ̀ lọ́sàn-án gan lára rẹ̀ yá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyàpọ̀ ọlọ́ọ̀ni a gbọ́dọ̀ jẹ́ pé àwọn aṣọ ìgbà àti gbọ́wọ́ àti gbégbó bí ọmọ tẹ̀lé àti ọkọ rẹ̀ kọ́tẹ̀ lásọ̀rọ̀ sọ̀rọ̀ tí ọba ti ta kó àṣẹ tọlọ́run nínú táàsì dáadáa tí wọn òun náà ní pé kákún wọn lọ lórí ṣíṣe dáadáa sí àwọn ìyá wọn àtàwọn bàbá wọn àwọn òbí wọn àtàwọn fámìlì wọn kódà bó ṣe wó láàfún wọn bó ṣe nǹkan lára fún wọn inú rẹ̀ ọmọ dùn inú fámìlì rẹ̀ náà máa dùn ipe ọkọ yìí ó ń kún wọn lọ láti máa ṣe dáadáa sí wọn ìjọ tí èdè ayẹyẹ bá ti ẹsẹlẹ ó ra ààyè dókòó tí ó bìrọ bọ báyàwó rẹ̀ rẹ̀ wí bẹ́ẹ̀ náà sì ni kọjá yìí pé dáadáa káàbà kí wọn ká máa lọ mú fún wọn fún ara wa inú wọn mọ̀ bọ̀ ní òsì sí àwọn obìnrin kó wá jẹ́ pé ìwọ ọmọ ìwà gbé ni lọ fún inú rẹ̀ ó dùn ká máa ṣàkíyèsí eléyìí nínú máa ṣe dáadáa sí wọn náà ní pé ká máa ní lẹ́mìí pé ọlọ́run bá yóò san wá wọn tá a bá ti mọ̀ pé ìyá ọlọ́run ti ń bẹ tá a bá ń ṣe pẹ̀lú wọn láì dáa yóò mọ̀ fún wa lọ́wọ́ láti máa ṣe dáadáa sí wọn ọlọ́run bá àlejò ọlọ́run sọ fún wọn kọ́ra ìpè na amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo inna min azwajikum wa awladikum àdúgbòn náà dájájú nínú fún tẹ́ ń mójú kó ń bẹ́ẹ̀ tẹ́ ń sábòójì fún wọn fa inna allah ghafurur rahim ọlọ́run bá àlejò ọlá òun ni aláforíjì wa in ta'fu wa tasfahu wa taghfiru fa inna Allaha ghafurur rahim ọlọ́run bá ní aláforíjì òun náà sì ní aláàánú yẹn pé yọ máa fi àforíjì fún ẹ̀mí náà lórí ẹ̀ṣẹ̀ tẹ̀ bá ń dá ọlọ́run tó wá fa pẹ̀lú dúkìá tẹ̀ balẹ̀ nílé ayé àtọmọ́tẹ́ ẹni tí mo ń dùn ọlọ́run ṣe ìdílọ́wọ́ fún yín ni wallahu indahu ajrun azim ẹ̀san ńlá wa ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún yín tẹ̀ẹ́dọ́ bá tẹ ẹ̀rí tẹ lu àlùyọ lórí ẹ̀ ọlọ́run náà kó jẹ́ ayẹ lu àlùyọ. èyí tá a fi parí ẹ̀ tá a fi máa ti dáadáa sí àwọn ìyàwó wa ó náà ní pé àdùáhù lè náà fi ní wàhálà wà lè kọ̀sà ẹ̀ bá bá ti dàá ṣe tó ká máa ṣàdúrà fúnra wa ká máa ṣàdúrà fún ìyàwó wa ká sì máa ṣàdúrà fún àwọn ọmọ wa nínú tá fi dáadáa sí wọn náà nìyẹn kọ́lọ̀ bá kọ́kọ́ gbà ní ìbàdàn fún wa wọn bá ká gbọ́ ìkọlọ́ mọ́tòlì ìbàdàn ẹjọ́ ọgbọ́n fún wa láìsí ara àtẹ̀mí tó náà sọ àtàwọn tá à ń gbọ́ kọ́lọ̀ bá kọ́kọ́ sí rọrùn fún wa ní ṣe kọ́lá tuntun lọ́wọ́ láàmú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله